ìkórìíra nínú omi láti ẹnu àṣẹ. Kàbáṣà bíi òjì ẹ̀lá lo ìpè òjíṣẹ́ ọlọ́run sọ̀lọ́lá àlejòsọ̀lá tẹ̀lé wò ó sì mu omi láti ẹnu àpò omi tí a ti kọ́ sókè lórí ìnàró. Mo dìde láti lọ gbé ẹnu àpò náà láti lè tọ́jú rẹ̀ pamọ́ fún ìrántí. Fẹ́mi àti ọgbà ẹ̀kọ́ àná. الحمد لله رب العالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ال ابراهيم انك حميد مجيد وبعد السلام عليكم ورحمه الله وبركاته. وعليكم السلام ورحمه الله وبركاته. adúpẹ́ fún allah subhanahu wa ta'ala tó jí wa sáyé sáyé sáyé kálukú láàárọ̀ yìí tó yọ̀ǹda fún wa láti kírun tààrọ̀ yìí hadithi tí wọ́n kà fún wa anabi sallallahu alayhi wa alihi wa sallam ó lọ sí ilé arábìnrin kan arábìnrin yìí gbà tí anabi sallallahu alayhi wa alihi wa tó dé ilé rẹ̀ akèrègbè kan wọ́n so kọ́ ànábì sallallahu alaihi wasallam lọ síbi akèrègbè náà wá mu omi níbẹ̀ nínà ro arábìnrin náà wá gé ẹnu akèrègbè ẹnu ibi táwọn bí fi bomi yẹn lọ gé a sọ fún wa pé àwọn ẹ̀kọ́ pọ̀ ń ṣùgbọ́n a ní àmọ̀ ẹ̀ pé àsìkò ti lọ. bóyá níjẹta àbíjẹrin. Kọ̀báṣà tí a sọ yìí obìnrin anyway lọ́rọ̀ kan a máa lò ń bẹ̀ ni pé ẹ̀rí pé àwọn hadith tó tẹ̀lé hadith ó ti ṣe mímu omi nínà ró ó ṣe léèwọ̀ kíyàn dúró mọ́mi ó ṣe léèwọ̀ láyé ṣọ̀rọ̀bá na áhùn kọ́ ìmọ̀ pé anábì sallallahu alaihi wasallam sọ pé kí a mu omi ni ìnàró ẹnikẹ́ni má ṣe dúró mu omi ṣùgbọ́n a mu omi ṣùgbọ́n náà hadith yẹ́ rí pé ọmọ omi yẹn nínàró ó fi hàn pé nǹkan sọ pé ká má dúró bí kò ṣe pé èyí tó ń dáa jù òun ni ká jókòó mú mi so tó ń túmọ̀ sí pé tí a bá rí nǹkan míì <coughs> tí a bá rí nǹkan míì tí ó dì wá lọ́wọ́ láti <coughs> mu omi ní ìdúró a jẹ́ pé a lè dúró mu omi irú rẹ̀ ní ti àdísí ẹ̀rí pé wọ́n so akèrègbè yẹn kọ́ ni <clears throat> èyí tó sùn wọ́n ni pé ibi tí wọ́n so kọ́ sí ọwọ́ òtó ní àsìkò yìí olófà <clears throat> tí ànábì sallallahu alaihi wa alihi wa salam tó fi dúró tó fi mú omi yẹn báyìí pé ibi tọ́wọ́ tó ni ó ṣeé ṣe kéèyàn gbé kéèyàn jókòó kó mú ẹlẹ́ẹ̀kejì <clears throat> òní wípé omi yẹn lè pọ̀ kọjá ní lè fọwọ́ gbé káti ẹ̀ sọ pé ọwọ́ tóbi tí wọ́n so kọ́ ó lè pọ̀ kọjá téèyàn lè téèyàn lè gbé ẹ pé àná ní ti ṣe léèwọ̀ àti kàn láti máa mu omi láti mu akíngbè tàbí nǹkan bíi jẹ́ríkàn lóde òní tàbí nǹkan bíi ìgò nínú ìdí táwọn àfáà mú wá ni pé inú tá ti fẹ́ mú mi yẹn ojú wa ò tó ó ṣeé ṣe kí ìdọ̀tí tàbí nǹkan tó lè ṣe wá ní ṣùtá tàbí tó lè ṣe wá léṣe kó wà nínú nǹkan tá a gbẹnu sí ọmọ wa pé ààrẹ ẹni tó fẹ́ èmi kọ́ ni mo rí o ṣéèkù fèmí ṣàlàyé pé ó fẹ́ mu omi láti inú bí akéwì ejò kan fò jáde ńbẹ̀ bá jẹ́ pé ó gbé sẹ́nu bẹyẹ níṣẹ́ pé ejò yá kàn sọ ẹnu ẹni ó lè gbàbẹ kú sọ àwọn nǹkan tá a rí inú ẹ yẹn kò yẹ ká máa gbé sí ẹnu directly kí a lọ máa fi mu omi gẹ́gẹ́ bá nàbí ṣiṣẹ́ léwọ̀ fún wa torí pé ó ṣeé ṣe ká nǹkan tó lè ṣe wá lè ṣe ilẹ̀ tó lè kó nira kan bá wa lọ́nà kan àbí lọ́nà mi nínú ẹ̀yà bíbí gígé ẹnu akéègbè yẹn tí arábìnrin yẹn gé e ó ń ṣe tá a ṣàlàyé níjọ́ sí tí ò ti jọ́sẹ̀ kan lọ tàbí méjì nípa àtàbárùk ìmọ̀ jẹ́ alùbáríkà ànábì ara rẹ̀ ẹnu yẹn ló gé láti lè jẹ alùbáríkà ibi ẹnu ànábì yẹn tó wà lára akẹ́lẹ̀ inú òdí kejì ni pé kò fẹ́ kí ibi tí ànábì ti fẹ́ nu nǹkan yẹn kẹ́lòmíì tó wá máa fi bí ìdọ̀tí tàbí ẹ̀gbin kó fi kàn bẹ́ẹ̀ ó sọ fún wa wípé àwọn sọ̀hábà wọn máa jàlùbáríkà itọ́ òógùn irun aṣọ ànábìwá Muhammad sallallahu alaihi wasallam a sì ṣàlàyé pé orí ànábì nìkan ló mọ kò kọjá sórí ẹlòmíì tó àlè rẹ́ nìkan pé bóyá ṣe òkan àbí ẹnìkan tá a wò pé ní ọlọ́run ní bàtà rẹ̀ tó bọ́ sílẹ̀ káwa náà wọ bàtà yẹn pé àwa náà já àlùbáríkà ṣéwù rárá bàbá já àlùbáríkà àfà ìlú rárá tàbí ibi tó jókòó sí àwa náà lọ jókòó bẹ̀ ká lè já rárá kò sí fún àwọn ọmọlẹ́yìn ànábì kò sí fẹ́ dá mi lẹ́yìn tani lẹ́yìn ànábì wa Muhammad sọ̀rọ̀ àti mo sì sọ fún wa pé ìta àbájá àlùbáríkà láàrin èèyàn yóò lẹ́rìí pé ó wọlé bẹ́ẹ̀ irú ẹ̀ ni ètí mo ṣàlàyé pé ọmọ tuntun ọmọ ọwọ́ jòjòló tá a ṣẹ̀ bí tá a bá fẹ́ ṣe táníkì fún pé a ó jẹ dábìnù lẹ́nu pẹ́ṣẹ́pẹ́ṣẹ́ a ó fi ra èrìgì ẹ̀ tó náà rà pọ̀nlá irú ìyẹn ẹ̀rí wà fún kí pé akàndédé ṣe kí ni akàndédé ń ṣe ṣùgbọ́n àwọn ìyókù bóyá ẹnìkan à ń wò pé wòlíì ni abẹni Ọlọ́run ní aṣọ rẹ̀ alọmú afẹnura àbáfi sínú kinní kan á mú gẹ́gẹ́ bí àwọn nàṣọrọ kírísítẹnì wọn ṣe máa ń ṣe tí wọn bá lọ irú àwọn CAC báyìí wọn máa ń lọ síbo wọn ń lọ sí ìkejì omi tó wà ńbẹ̀ wọn á ní omi ìkejì ni wọn mú wá ẹgbẹ́ babalọlá ibi tó ti lọ gbàdúrà ni mi ò débẹ̀ o wọn ní. Eh, kíní ọ̀pẹ tó rì mọ́lẹ̀ ńbẹ̀ ó sì tutù dà sí pé pọ̀lẹ̀gbẹ́ àjọ tí mo ti ń wo kíní wọn lórí YouTube bóyá màá tó lọ wà èmi ò rí ibi tí wọ́n ti ṣó kíní ọ̀pẹ yẹn tó sì tutù dì sí irú ẹ̀ wà ní kíní ní kàrẹ́ náà ní ibi kíní àwọn kérúbù àti sírábù kànga kan wà bẹ́ẹ̀ tí wọ́n ní kànga wọ́n ní kànga eh, orímọládé èmi dàrú pé wọn ìgbẹ́ kànga ń gbà yọrí wọn láti omi lóko omi tó ń sun ní kálukú ń gbẹ́ kò sẹ́ni kankan tó ń gbẹ́ kànga ní gbogbo kàrẹ́ yìí kò sẹ́ni tó ń gbẹ́ kànga yìí gbogbo àdúgbò ẹ̀ẹ̀kan báyìí wọn lọ máa pọnmi gúrú sí àwọn kí wọn ń jẹ́ ibi ìgbẹ̀dẹ̀ omi édú àwọn bíi odòrúwa ìsúnpayẹ́ àwọn gbogbo àdúgbò ló lómi ìṣẹ̀lẹ̀rú tí wọ́n ń pọn ògbẹ́ kànga kankan gbà yìí tí wọ́n á ní kànga orí wọn ládé kó irọ́ ní kò sí kànga ẹ̀ kankan omi tó ń sunlẹ̀ ní kálukú nǹkan lóko ní ìgbà yẹn tó irú omi yẹn báyìí sì àwọn èèyàn máa lọ wọn ní kànga ẹ̀ so àrùn tó wá pọ̀ káàkiri ó wà ní kinní náà nílẹ̀rọ̀ nílẹ̀rọ̀ nìbàdàn kànga kan náà wà ń bẹ̀ tí wọ́n ní wọ́n pọn tí wọ́n sọ yìí pé ah tẹ́yàn bá lè lo kànga yẹn iṣẹ́ ìyanu ni wípé àwọn èèyàn ń jẹ́rìí agbára lẹ̀rọ láti ara omi inú kànga rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn kò sí tabaruk fún ọmọ èèyàn zamzam omi sẹ́mísẹ́mí zamzam omi zamzam tá à ń bú tá à ń mu ẹ̀rí wà fún ẹ̀rí wà fún láti orí ahán ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì ní azamzam lima shuri bala azamzam lima ṣoribala omi zamzam nǹkan téèyàn bá torí rẹ̀ mú náà ni ó ṣiṣẹ́ fún nǹkan téèyàn bá torí rẹ̀ mú zamzam ni zamzam ó ṣe kíni ni ó ṣiṣẹ́ fún olófà ẹ̀rí pé ibnu hajar asqalani rahimahullah kan náà afá àgbà láyé ìgbà tó débi zamzam tó wá sí hajj ó mú nǹkan tó tọrọ ní pé ṣe òun ní onímọ̀ Hmm? ó tún wá ní màtayọ àfá àti ẹ̀yẹ gan-an tó ń tan mọ́ ìjọ náà lọ so azamzam lè máa ṣe ìbàlá ààrẹ rí fún yẹn lẹ́yìn omi zamzam kò sómi gangan tẹ́rì mọ́kàtà bí mọ̀dínà táwọn yóò tún láwọn lọ àwọn lọ fún wà kádà lè mọ̀sàájì bẹ́ẹ̀ náà ni mọ́ṣáláṣí mọ́ṣáláṣí kan ò lọ́lá jù kejì lọ mọ́ṣáláṣí alimi nílọrin kò lọ́lá ju mọ́ṣáláṣí tèmi ti jókòó tàjọ ń sọ̀rọ̀ ní Ùgbẹ̀yìn mọ́ṣáláṣí tó wà ní Ìbàdàn ọjà àbá kò lọ́lá ju mọ́ṣáláṣí tó wà ní Ìlọ́ra àbí tó wà ní Ẹ̀pẹ́ mọ́ṣáláṣí tó wà ní Abẹ́òkúta kò lọ́lá ju àbí mọ́ṣáláṣí Sókótó bẹ́ẹ̀ làwọn èèyàn ti lè mú mọ́ṣáláṣí Sókótó kódà kí Usman Dan Fodio kírun ń bẹ̀ kò lọ́lá ju mọ́ṣáláṣí tó wà ní Uyo àbí ní Port Harcourt mọ́ṣáláṣí tó lọ́lá tánàbí sọ fún wa ojú mẹ́ta lọ alákọ̀ọ́kọ́ ní káàbà tàmọ̀ sí masjidil haram mọ́ṣáláṣí mẹ́ka gbogbo àwọn mọ́ṣáláṣí yòókù tó wà ní mẹ́ka ọ̀lọ́lá ju àwọn ìtajọ jókòó sínú ẹ̀yìn yàtọ̀ sí yẹn ẹlẹ́ẹ̀kejì ni masjidu nabawi almasjidu annabawi mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam nílùú madina lẹ́yìn mọ́ṣáláṣí yẹn gbogbo mọ́ṣáláṣí yòówù tí wọ́n kọ́ sí mẹ̀dínà wọn àti mọ́ṣáláṣí tá a jọ jókòó nǹkan kan náà ni kò lọ́lá jura wọn lọ ẹlẹ́ẹ̀kẹta ni almasjidul aqsa masjidul aqsa òun ni mọ́ṣáláṣí tó wà ní Jerusalem tánàbí Ibrahim tó kọ́ síbẹ̀ lẹ́yìn tó ti kọ́ Kaaba tán ìyẹn tún lọ́lá èyí tó dẹ̀ lọ́lá jù ní mọ́ṣáláṣí ti Mọ́kà èyí tó lọ́lá jù ní kíni òun ni mọ́ṣáláṣí Mọ́kà ó lọ́lá ju mọ́ṣáláṣí yòókù lọ ní ìlọ́po ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún hundred thousand ló fi lọ́lá ju gbogbo mọ́ṣáláṣí ayé yòókù lọ èyí tó wà ní Mọ̀dínà ó lọ́lá ju àwọn yòókù lọ nígbà ẹgbẹ̀rún one thousand èyí tó wà ní Jerusalem ó lọ́lá ju gbogbo mọ́ṣáláṣí ayé yòókù lọ nígbà ọgọ́rùn-ún márùn-ún five hundred so fi hàn pé mọ́ṣáláṣí kàábà yẹn ó lọ́lá ju mọ́síláṣí àlẹ́bì nílùú Mẹ̀dínà nígbà ọgọ́rùn-ún nígbà ọgọ́rùn-ún ó bìí ànábì lọ́lá ju mọ́síláṣí ti Jerusalem yẹn nígbà méjì lọ́pọ̀ méjì yóò máa fẹ̀hàn pé mọ́síláṣí ti Mọ́kà lọ́lá ju mọ́síláṣí ti Jerusalem yẹn nígbà ọgọ́rùn-ún méjì two hundred so wọ́n akada lẹ́yìn ìyẹn mẹ́ta yẹn kò sí mọ́síláṣí kéèyàn lè kúrò ní kàrẹ́ báyìí àbí kó kúrò ní rúgbẹ́ táwa yìí àbí kó kúrò ní ìlú kan ó lóun fẹ́ lọ kírun mọ́ṣáláṣí Usman Fodio Sokoto àbóun fẹ́ lọ kírun mọ́ṣáláṣí Ìlọrin àbóun fẹ́ lọ kírun mọ́ṣáláṣí Senegal ti mọ́ṣáláṣí Ibrahim Niyas ní Kaula ní Senegal àbóun fẹ́ lọ kírun mọ́ṣáláṣí ti Tuba Tuba náà tún wà ní Senegal Ahmedu Bamba wọ́n pe ọkùnrin kan ní Ahmedu Bamba ó ti kú àwọn kan tún wọ́n tún àwọn èèyàn fẹ́ẹ́ mú ju ànábì gan lọ ní wàlíyù ni so mọ́ṣáláṣí tirẹ̀ tí wọ́n tí wọ́n tẹ̀ tí wà kan tó tóbi sí kò lọ́lá ju mọ́ṣáláṣí tí mo jókòó yìí mo ti ń sọ̀rọ̀ ní ìgbà àkókò kò lọ́lá jùlọ èyí tí Ibrahim Niyas ní Kaula ní Senegal kò lọ́lá ju èyí tí mo jókòó yìí tí mo ti ń sọ̀rọ̀ lọ mọ́ṣáláṣí Alimi nílọrin kò lọ́lá ju èyí tí mo wà mọ́ṣáláṣí Bàbá Kàmọ́lì ní Ìlọrin kò lọ́lá ju mọ́ṣáláṣí tó wà ní Ìlọrin àbí ní gbogbo ibi ayé mọ́ṣáláṣí bàbá lámúnígun mọ́ṣáláṣí bàbá dámọ̀ ẹnu mọ́ríkà school lọ́lá ju mọ́ṣáláṣí kankan lọ ẹ̀yìn lè wá wo wọn lè kọ òkan fi góòlù sí ẹ̀hẹ́n ó fàìn jura wọn ẹ̀ bọ̀ nípa ọlá lọ́dọ̀ ọlọ́run pé bóyá tó bá kírun mọ́ṣáláṣí ilé ìládá tó gbà lórí ìrun tó kí ojú mọ́ṣáláṣí mi lọ kò sí tó bá kírun ní Kaaba mọ́ṣáláṣí ànábì ní àti ní Kaaba Mọ́kà ìyẹn ni wàá gba ládá tó ju àwọn mọ́ṣáláṣí yòókù lọ tàbí tànábì ní Madina tàbí ti tànábì Ibrahim tó kọ́ lẹ́yìn ti Kaaba síwo sígbò sí Jerusalem ìyẹn lẹ̀ rí wà fún pé ó gbà ládá tó ju àwọn mọ́ṣáláṣí yòókù lọ lẹ́yìn ìyẹn kò sí ò bá lọ China kó lọ kírun ò bá lọ Afghanistan wọ́n sọ pé ah mọ́ṣáláṣí àwọn sàábé kírun bẹ́ẹ̀ kò ní ìtumọ̀ gọ̀gọ̀ kò ní ìtumọ̀ àyàfi tánàbí tún ṣàlàyé kò dẹ̀ sọ fún wa pé lè ládábàá ìláàrí bẹ́ẹ̀ à ń pè mọ́ṣáláṣí kan ní masjidu khoif masjidu khoif kò jìnnà sí ibi tá a ti ń sọ̀kò ní mẹ́kà ní ibi tí wọ́n ti ń sọ ní jamarat masjidu khoif ọlátòun ní ni pé ànábì sọ pé kò dín ní àádọ́rin àwọn ànábì ọlọ́run seventy thousand tí wọ́n kírun tí wọ́n kírun ní mọ́ṣáláṣí so gbé èèyàn náà máa fẹ́ kírun bẹ́ẹ̀ so gbé àwọn ànábì yẹn tí wọ́n ti ń wá fún hajj ànábì ní nothing less than seventy kò dín ní àádọ́rin àwọn àdọ́bí ọlọ́run tó ṣe gíní tí wọ́n kírun nínú mọ́ṣáláṣí pílẹ̀ pé kò sọ fún wa pé ládá kan wà fún lórí àwọn yòókù ṣùgbọ́n èèyàn afẹ́ kírun so bẹ́ẹ̀ ni ó ṣe rí so irú èyí náà bẹ́ẹ̀ ni bàtà a lè sọ wípé àbí ojú ẹsẹ̀ ojú ẹsẹ̀ láìpẹ́ ojú Ibrahim tó ń pè ní mọ̀kọ́mù Ibrahim yìí ìpínlẹ̀ pé bẹ̀yẹn gangan kọ́ ló wà wọ́n gbé súnmẹ́yìn nígbà ayé Umar ibn ni ó súnmọ́ Kaaba jù bẹ́ẹ̀ lọ ìgbà ayé Umar ibn Khattab ni wọ́n á gbé sẹ́yìn ṣùgbọ́n káfíyẹlẹ̀ ni mo fẹ́ pààyọ́ bẹ̀ ni pé a lè sọ pé a fẹ́ lọ jà àlùbáríkà ojú ẹsẹ̀ ní ìbọ̀dì mòrú táìṣó láàrin báyìí ní ìsìn àwọn ọmọ skul rẹ̀ ní Mayflower kó tó kú wọ́n fi íǹkì kún ẹsẹ̀ wọ́n á fi tẹ àwọn nǹkan kan tó hàn pàǹpàǹpàǹpàǹpà èyí ò lè sọ pé mo fẹ́ lọ gbẹ́sẹ̀ lórí ẹsẹ̀ táṣú láàrin tàbí bóyá bàbá kan gbéyàwó pé wòlíì ni àbónímọ̀ ni ojú ẹsẹ̀ rẹ̀ àwa náà lọ ń gbẹ́sẹ̀ sí tàbáṣọ rẹ̀ bóyá láwàní tó wé irú Amadu Bello báyìí ní Amadu Bello ṣe gbé ọmọ kínní ni irú òun ní ìsìn a lè sọ pé nítorí pé lè mọ̀ ti jẹ́ ọmọ ọmọ Usman Danfodio ìgbéláwà ní rẹ̀ àwa náà fẹ́ lọ wé ó wà ní Arewa House ní Kaduna ibi tí wọ́n kó sí agbádá rẹ̀ láwà ní àti ìgò tó fi wọ́n ń kàwé ó wà ń bẹ̀ èmi sọ pé òun fẹ́ lọ wé ó fẹ́ lọ jàǹbáríkà ìpèsè àlùbáríkà tó fẹ́ rí ń bẹ̀ ló fẹ́ jẹ́ àbí ṣéwù kan tá a mọ̀ àbí wòlíì kan tá a mọ̀ aṣọ tó wọ̀ ká pé a fẹ́ lọ wọ̀ kò sálùbáríkà kan tá a fẹ́ jẹ́ ń àbí bàtà tó ló ń gbèsè ayé a fẹ́ lọ kẹsẹ̀ bọ́ kò sí àlùbáríkà kan tó fẹ́ jẹ́ ń olùkó tiẹ́ yàtọ̀ sí tànàbí wa Muhammad sallallahu alaihi wa sallam sọ ọlọ́run ṣàánú so àwọn hadith tó máa tẹ̀lé ìtaka lónìí ẹ̀rì pé wọ́n máa sọ̀rọ̀ nípa kámọ́nà rómùmí kámọ́ dúró mumi ẹlẹ́ẹ̀kejì mi ò mọ̀ sọ pé ànábì dúró mumi ó dúró mumi ní samsam báwo lànábì ò ṣe ní dúró láti mumi ní zemzem níbi tẹ́ ìdí fún òfún wà èrò máa ń pọ̀ nídìí omi yẹn tó fẹ́ mú tó tiẹ̀ ti yàtọ̀ sí ti ṣe tó jẹ́ pé wọ́n ti fa táàpù ẹ̀ káàkiri inú mọ́ṣáláṣí ní káàbà ẹgbẹ́ èrò bá pọ̀ mí èèyàn ń rìn lọ bòmí síbẹ̀síbẹ̀ náà èrò máa ń pọ̀ o mo yóò lè bẹ̀rẹ̀ mu mí bi àwọn níbi zemzem ń bẹ̀ mo ti try ẹ̀ rí láwọn táìmù mi wọ́n tẹ̀yàn pa ní zamzam o láwọn àsìkò míì táwọn èèyàn bá ṣe jáde mọ́ṣáláṣí àwọn ará Pakistan àwọn ará Asia àwọn akókẹ́ẹ̀gì ńláńláńlá jẹ́ríkà tí wọ́n fẹ́ orí ẹ̀ ní jẹ́ríkà ó ti dú ìgbà ló fẹ́ dúpẹ́ torí èmi ti fẹ́ tra ẹ̀ rí ṣùgbọ́n àwọn bòmíì wà téèyàn ti lè ráàyè bẹ̀rẹ̀ àwọn bòmíì tó jìnnà nínú mọ́ṣáláṣí lọ́wọ́ lè lọ bẹ̀ so irú ẹ̀yẹ zamzam gbà yà náà bí ojú kan yẹn náà ni wọ́n ti mú so bí wọ́n bá lóun fẹ́ bẹ̀rẹ̀ ńbẹ̀ yẹn wọ́n á tẹ̀yẹ̀ pa ìdí funfun wà ńbẹ̀ so ànábì ò lè bẹ̀rẹ̀ ńbẹ̀ nítorí pé rò pọ̀ kálukú tiẹ̀ máa rọ́ gìrìgìrì àfẹ́ wà ànábì fẹ́ wà ànábì so tí condition bá wà ráǹtì kéèyàn dúró kò sí láìfí láti dúró ṣe nínú láti dúró mu omi tàbí láti dúró jẹun ṣùgbọ́n tí ò bá sí condition yìí tó lọ́lá jù ní ká jókòó mu omi ká ká ṣe kí ni kí a jẹun ọlọ́run kò fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ nínú tó lè ṣẹlẹ̀ bí ṣe gbèsè míì tún ṣe ṣàlàyé ó ní kéèyàn wọ mọ́ṣáláṣí fún àpẹẹrẹ lóde òní pure water wà lọ́wọ́ wa ṣe àwọn bá nàbí sallallahu alaihi wasallam sọ pé ẹnikẹ́ni nínú yín ò gbọdọ̀ jókòó nínú mọ́ṣáláṣí àyàfi kó ṣe kí ni kó yan náfìlà rákà méjì ìdáadá kọlà àdúgbò mọ̀lìmọ́sídìdà fàlà ẹ̀jìlìs hátà yusalli ràkà àtẹ̀yìn ẹnikẹ́ni nínú yín tó bá wọ mọ́ṣáláṣí o tẹ́nìkọ̀ọ̀kan nínú yín bá wọ mọ́ṣáláṣí o kò gbọdọ̀ jókòó àyàfi kó kọ́ yan náfìlà rákà méjì ó dẹ̀ mú pure water lọ́wọ́ kò condition dẹ̀ wà láti bó fẹ́ mú mi a jẹ́ pé níbẹ̀ yẹn kéèyàn náà ló mú mi ní ó lọ lájú kò jókòó torí pé àmọ́bí ti ṣe ìjókòó yẹn lé ìwọ̀nù mọ́ṣáláṣí àyàfi kí ẹ̀kọ́ yẹn náà fi lára ká èjì ní situation yẹn lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ Allahu ta'ala a'lam ọlọ́run kò fún wa alágbòye ọ̀rọ̀ rẹ̀ اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اهدنا وسددنا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته